Hmm. Eh, mo doríkodò mo ronú mo ronú um lórí ọ̀rọ̀ àwa ọmọ yorùbá yorùbá yorùbá yorùbá ọ̀rọ̀ wa ó jọ mí lójú ọ̀rọ̀ wa ó yà mí lẹ́nu ọ̀rọ̀ wa ó da orí mi kodò. Mo dorí kodò. Mo rò ó títí. Mo rò ó títí. Ah! Yorùbá, Yorùbá, Yorùbá. Ẹ̀yà bí wa lágbàyé ó sọ̀wọ́n. Ọlọ́run fún wa ní ọpọlọ ó fún wa ní ìmọ̀ ó fún wa ní òye ó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ agbára kódà ẹ̀yà tó ní ọgbọ́n tó ní làákàyè tó wa lágbàáyé ó ṣọ̀wọ́n kò tiẹ̀ sí ni ṣùgbọ́n hey, ṣùgbọ́n o. Oh, wọ́n ní nǹkan kan ba eyín ajá jẹ́ hmm. kò sí ìfẹ́ kò sí ìfẹ́ kò sí ìfẹ́ láàrin àwọn ọmọ yorùbá ẹnu wa ò kò a ò fi ìmọ̀ ṣọ̀kan a ò gbà fúnra wa bẹ́ẹ̀ ni à ń takúra wa. a kì í wà lẹ́yìn ara wa rárá a kì í gbè sẹ́yìn ara wa bẹ́ẹ̀ ni ẹ̀yà ẹlẹ́yà èdè elédè ó jọ wá lójú ju tara wa lọ. ah ọmọ yorùbá ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú gan o gbogbo àwọn tó bá dìde fún ọmọ yorùbá tó ń gbìyànjú láti jà fún ọmọ yorùbá wọn ní látayédáyé kún tó bírù mi rárá kan tẹ̀ tó palálà kún ó bí mi ní àwọn ọmọ yorùbá láti máa ń dà wọ́n a máa ń fojú olóore gúngi ni kí ló dé kí ló dé kí ló dé kí ló dé kí ló dé kí ló ń jó wa tá ò fi jólẹ̀ kí ló dé kí ló dé ah ah ah babaládégún sìn báyìí nísinsìnyí ta ni adégún kò ní tù tó ṣẹ́jú méjì àwọn ọmọ yorùbá á tún ládé ògún mọ́ o á tún ní adé ògún mọ́ bí ẹ bá jọ parapọ̀ tá a ṣe mítìn kan nísìnyìí bí bá ṣe ṣe é nìyí wàláì kó tó tó ìṣẹ́jú méjì ọ̀rọ̀ ti yapa kí ló dé kí ló dé ẹ wo àwọn yòókù ẹ wo àwọn ẹ̀yà yòókù lágbàáyé bí wọ́n ṣe ń ṣe ẹ wo àwọn ẹ̀yà lóko ẹ̀yà yòókù lágbàáyé bí wọ́n ṣe kóra wọn jọ tí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan wọ́n ní ikán pawọ́pọ̀ ni wọ́n fi kọ́lé bẹ́ẹ̀ ni ìrún pawọ́pọ̀ ni wọ́n fi mọ ọ̀nà ah ọmọ yorùbá ọmọ yorùbá ọmọ yorùbá ọmọ yorùbá ah kí ló ń ṣe wá gan-an kí ló ń ṣe wá gan-an kí ló dé kí ló dé kí ló ń ṣe wá kí ló dé ẹnu wa ò kò ẹnu wa ò kò kí ló dé ìmọ̀ wa ò ṣọ̀kan kí ló dé ìmọ̀ wa ò ṣọ̀kan kí ló dé ah kí ló dé kí ló dé nǹkan tíntínní ló jọ wá lójú kí ló dé kí ló dé tọ́rọ̀ wá fi rí bẹ́ẹ̀ yẹn kí ló dé kí ló dé ah hey ẹ má jẹ́ ká fojú olóore gúngi o ẹ má jẹ́ ká fi ojú àwọn olóore ká fojú wọn gúngi o ẹ má jẹ́ ká fojú wọn gúngi o kò sí tẹ́dà ṣe tẹ́dà ò ní gbẹ̀san rẹ̀ o ẹ má jẹ́ ká fi àwọn olóore wa gúngi ẹ má jẹ́ ká jẹ́ kí wọ́n kábàámọ̀ burúkú lórí wa o ah àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ wa ó kà mí láyà ọ̀rọ̀ wa ó kà mí láyà ọ̀rọ̀ wa ó sì ń jọ mí lójú gan ni torí wípé ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ òye kódà a ní agbára tó pọ̀ gan ṣùgbọ́n àìfẹnukò àìfẹnukò àìfẹnukò àìfìmọ̀ṣọ̀kan àìfìmọ̀ṣọ̀kan àìjẹ́ kí ẹsẹ̀ wa ó kò kẹnu ó kò kí ọkàn wa kó kò ó máa ń fìyà jẹ wá ó máa ń fìyà jẹ wá a máa ń lọ sẹ́yìn àwọn ọmọ Yorùbá a máa ń lọ sẹ́yìn ṣá ò fura ni à ń páwọn kan ọ̀gbọ́n wọn ọ̀gbọ́n wọn ọ̀gbọ́n kò mọ̀ ni wọ́n ń mú rìn àdá ni wọ́n ń mú rìn sẹ́ni tó bá lajú tó máa mú kó mọ̀ rìn tó máa mọ̀ bẹ̀rẹ̀ àwọn ẹni yìí mà lọ́jọ̀gá fún wa a sì ń pé wọn ò gbọ́n à ń pé wọn ò ní làákàyè à ń pé wọn ò lajú ẹ jẹ́ ká fura fa àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura o ẹ má jẹ́ ká pa àwọn alágbára wa o ẹ má jẹ́ ká tà wọ́n ẹ má jẹ́ ká fi ojú olóore gúngi o ẹ dákun ẹ gbọ́rọ̀ mi yẹ̀ wò ẹ má jẹ́ ká fojú olóore gúngi